ẹ you take care of him in all forms. so that you would not spend more money. take care of this man. because he had been a messenger to you at the time. so you should be messengers to him right now. so he would be happy. lè so that he would pray for you. mama christiana ṣiṣẹ́ tó mama christiana worked a lot. ó she tried. takuntakun. she worked hard. takuntakun. diligently. tó bá ní nǹkan tí bàbá bá ti ṣe. and if there is anything daddy had done like that. ẹ dúpẹ́ bàbá bàbá ṣe kò sí àfẹ́yàwó mi. the great we did marry another woman. ẹ fi yẹn fi láìkí ẹ ẹ lọ́ba rẹ kẹjẹ kí inú ẹ dùn dáadáa then kúníkàlùkù lọ ṣiṣẹ́ kó fojú ṣiṣẹ́. let everyone face his work. ọdọọdún kẹ máa dájọ owó bàbá ìwé náà máa gbowó lóṣù he must take money monthly. owó oṣù bó jẹ́ ten thousand ní ẹ máa fún. even if it is ten thousand naira give to him monthly. one one thousand one one thousand ẹ tó bí mẹ́fà. one thousand is six places ilé tó bá tọ́wọ́ ẹ bá gùn dénú five thousand lẹ̀. and the one owó yẹn nìkan nìkan tó bá ń rí lóṣooṣù lóṣooṣù. if you see that kind of money ah. monthly. ìyá ìyá mi one hundred and three years old ló pé lánàá. my grandmother was one hundred and three years old yesterday. mo sọ fún ẹ one hundred and three years. one hundred and three òun kọ́ ló bí mi ṣùgbọ́n máa ń fi nǹkan ránṣẹ́ sí pé bá mi fún ìyá yẹn. she is not my biological mother but I sent something to her. ọkàn balẹ̀ ni o. she actually has a stable mind. bẹ́ẹ̀ náà lẹ ṣe tọ́jú bàbá ẹ. that is how you should take care of this man. owó lóṣooṣù ten thousand kẹ́bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀. start with ten thousand naira monthly. kẹwàá lọ máa ra kẹsẹ̀ tí wọ́n máa gbọ́. and then give them cassettes to listen to. number two nìyẹn number three. the third one. obìnrin yẹn ò lè bímọ fún that woman would have a child for him. kẹ́ wá lọ bá wá ìyá tó pé kẹsọ́ di ìránṣẹ́ fún and make her his aba, messenger. Aba polish ẹsẹ̀. She would polish aba ma jọ ma jáde. When he is about to go out. tó parí ẹ̀, ìmọ̀ràn mi kẹrin. Finally ó ní wípé ẹ máa pè bàbá ẹ máa pè ẹ máa gbọ́ ṣàlàfíà ni tẹ́ ẹ bá kí n pè déédéé ẹ bẹ̀rẹ̀ sí ni máa pè lẹ́ẹ̀mẹ́ta léèdè báwo ni mo ní kí n kí yín ni o ṣe wà ókè ṣe wà ókè ah mo fẹ́ rí ẹ náà ni ìrònú méjì ló wà lórí ẹ ń sìn yọ ìrònú kan ti kú ìrònú méjì tó wà lórí ẹ. he has two thoughts one is dead now. òye kan ló wà lórí bàbá yìí now he has just one ẹ̀yin lè jẹ́ kí òye yẹn kó wá pẹ́. you are the one that will make it last longer. tẹ́lifíṣẹ́ bàbá yẹn kó pẹ́ ẹ̀ ní ṣe nǹkan tí mo sọ yẹn. if you do not want it to last longer you won't do what I have asked you to do. ìwọ mi ò bóyá àfáà ni wọ́n ń ṣé wọ́n ní sọlá. are you sure? Ah, oníṣẹ́pọ̀ láti ṣe kó lọ tọ́jú dádì ẹ̀ ibi tó ṣe yẹn wọ́n ní wọ́n ló níbẹ̀ ó lábẹ́ kọ́. Uh, said má jìnnà síbẹ̀ o bó ṣe ń tọ́jú màmá ẹ̀ ń bẹ̀ tó fi àyè lẹ̀ fún wọn bẹ̀ bẹ́ẹ̀ ni kò fàyè lẹ̀ fún bàbá ẹ̀ má rí wọn take care of him. Daddy, mo ní kí n lò sí yín ni. Daddy, I just want to say hello to Daddy, you. Daddy, mo ní kí sáré rí yín ni. Daddy, I just want to see you. Kí n máa bá ṣe meeting. Then have meetings. tí a bá When you do that he would be happy. he would be happy. And that happiness will make him live long. sọ he wouldn't say the messengers that I that he came to the world for. That she died. so That is for you. Take care make sure you use that. ẹ má jẹ́ kí ó ṣò ìfẹ́ òsínlẹ̀ fìfẹ́ you actually have not acted in love. ẹ lọ fẹ́ yín jọ. build yourselves together. ìwọ tó jẹ́ àgbà olúmídé làgbà á jẹ́ ìránṣẹ́ sí gbogbo yín olúmídé àti bọ́sẹ̀ ẹ lọ pera yín kẹsìra yín ní ọ̀kan kẹsìra yín ní ọ̀kan o ẹ má jẹ́ kí bàbá yìí ronú. do not let this man worry. ẹ ṣe ń wọ́n ṣe blood pressure ti high. as you look at the blood pressure one eighty two twenty bó ṣe wáyé òótọ́ ni mo sọ bàbá yóò sùn dáadáa this man is not sleeping well. I am not a doctor. ẹ má fi ẹ má fi bàbá yẹn ẹ má fi ta yín o. do not toy with him. nítorí pé òkú ọ̀run òsùn ń wò yín o. because the dead is watching on you. ẹ tọ́jú ẹ bẹ́ẹ̀ ṣe lè tọ́jú ìyá yín take care of tún lọ like you can take care of your mom and láti even more than that. ẹ complain. do not complain Láti délé kẹ́ gbàdúrà. when you get back home pray. what next. then you look at the next you watch for the next. ẹ fún bàbá ní assurance pé bàbá ẹ má worry o. assure him not to worry. àá dúró tì yín. that you would stand by him. yín. you be with him. owó ilé ẹ ti san oúnjẹ ti wà nílé. you pay rent and there will be food in the house. èèyàn méjì ló máa tọ́jú ẹ o ọmọ ọmọ lẹ́fẹ̀ẹ́ fi ẹ fi wọ́n sí. two people will be with him or grandchild. ṣùgbọ́n paríparí ẹ bàbá ẹ sì nídìí ọ̀rẹ́ this man needs a friend that would talk to him. bóyá kẹ́ rí mi kí n bá yín wá ọ̀rẹ́ fún. see me to look for a friend for him. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ẹ ṣeun ìyẹn bẹ́ẹ̀ fún àwọn ọmọ olókùú. that is for the children of the deceased. ìkejì. the second one. a sọ wípé first lesson kí ló ti wí first lesson first lesson kan wà ń bẹ̀. ó sì ọkùnrin kan ará ilé lẹ́fì sì lọ. yes. ó sì fẹ́ ọmọbìnrin kan obìnrin náà sì yún ó sì bí ọmọkùnrin kan nígbà tí ó sì rí i pé ó ṣe ọmọ dídára ó pa á mọ́ ní oṣù mẹ́ta hmm. nígbà tí kò sì lè pa á mọ́ mọ́ ó ṣe àpótí eéṣú fún un ó sì fi ọ̀dà ilẹ̀ àti òjé igi ṣán ó sì tẹ́ ọmọ náà sínú rẹ̀ ó sì gbé e sínú koríko odò ní ẹ̀bá odò náà hmm. arábìnrin rẹ̀ sì dúró ní òkèrè hmm. láti mọ ohun tí yóò ṣe ọmọ náà ọmọbìnrin Fáráò sì sọ̀kalẹ̀ wá láti wẹ̀ ní odò àwọn ọmọbìnrin ọ̀dọ̀ rẹ̀ sì ń rìn lọ ní ẹ̀bá odò náà. Hmm nígbà tó sì rí àpótí náà láàrin koríko odò. yes. ó rán ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ kan láti lọ gbé e wá. yes. nígbà tó sì ṣí i. yes. ó rí ọmọ náà sì kíyèsí. yes. ọmọ ọmọdé náà ń sọkún. ṣe hallelujah. hallelujah. ọlọ́run rí Mósè. God saw Moses. ó bí nípasẹ̀ obìnrin láti lè ran àwọn ọmọ israẹli tó wà ní ìgbèkùn lọ́wọ́ àwọn ọmọ israẹli wà ní ìgbèkùn ká tó bí Mósè ọlọ́run àwọn ẹni tó máa rán sí wọn láti yọ wọn kúrò ní ìgbèkùn tó gbé wà ìgbèkùn yìí ìgbèkùn ìbànújẹ́ ni ọlọ́run àwọn ẹni tó máa yọ wọn kúrò ń kó ba lè rí ènìyàn to someone. ó wá rán èèyàn sí ibi tí Mósè that he sent somebody to where Moses. tó bá wálé ayé tó bá ní olùránṣẹ́. if you are in the world and you don't have a messenger you have not. tí o bá wálé ayé tó sọ pé ìwọ nìkan ló dá wà. if you are in this world and you don't have a olùránṣẹ́. and you do not have a messenger. o ti rí ayé ṣe o. you don't have a life. tí o bá wá sílé ayé. if you come to the world tí wọ́n pé èmi nìkan mò ń dá ṣe lọ́tún wà á di pé nǹkan yẹn ò lè yọ ta ni olùránṣẹ́ tìrẹ níbo lo olùránṣẹ́ tìrẹ wà níbo lo olùránṣẹ́ tìẹ ibo ló gbé wà láti ọjọ́ yìí orí olùránṣẹ́ Ísírẹ́lì asọ́sínú omi à ń ṣọ́ and was being watched over. Ọlọ́run ṣe wàá rán ènìyàn. not send somebody. Wo lọ síbi tí olùránṣẹ́ yìí wà. Go and look at that go to the place that messenger is. Ọ̀tá ẹ̀ ni o that person was his enemy. Ọlọ́run fi ọ̀tá ẹ̀ ṣe God made his enemy his messenger. Kò sẹ́ni tọ́lọ́run lè fi ṣe olùránṣẹ́ ènìyàn. There is no one God cannot use as your messenger. Mo ti fẹ́ jẹ́ kó mọ̀ dájú ni wípé. What I want you to know for a fact. Kò mátà ètè tó ń sọ. It doesn't matter the language you speak. Kò mátà ìlú tó ti wá. It doesn't matter where you come from. Bàbá tó ti ẹ̀bí egun kò tiẹ̀ mátà. It doesn't matter the father that born you. Ìran tó ti wá kò tiẹ̀ mátà. Your tribe it doesn't matter. Òtún wa mẹ́ pàtàkì jù ni wípé. What is most important. Ta olùránṣẹ́ tirẹ̀? Is that who is your messenger? Ibo olùránṣẹ́ tirẹ̀ gbé tó wà. Where is your messenger? O ti ń daṣẹ́ láti ayẹyẹ ọjọ́ yìí. working all alone. o máa fi olùránṣẹ́. you need a messenger. o máa fi olùránṣẹ́. you need a messenger. èyí kúrò rán ẹyin kan arán ènìyàn kan sí ọ. we have sent someone to you. láti jẹ́ iṣẹ́. to actually deliver a message. láti ràn ẹ́ lọ́wọ́. to be of help to you. láti jẹ́ iṣẹ́ láti gbé kó lè kó lè gún òkè. to ensure you get to the top. mo sọ kinní kan fún yín. I told you some time ago. bẹ́ẹ̀nìyàn bá ti wà láyé. that when someone is alive. tí o bá ti ní olùránṣẹ́. and you do not have a messenger. tó o bá ti ní olùránṣẹ́. you do not have a messenger. tó o bá ti ní olùránṣẹ́. you do not have a messenger. wà á ní pé yáyá ti sún ènìyàn. you will realize that you get fed up of life. níbo olùránṣẹ́ tiẹ̀ gbé wà. where is your messenger. gúúsù ló wà ní. is in the north. ní ìwọ̀ oòrùn ní. is in the west. ní àríwá ní. in the south. olùránṣẹ́ lórúkọ Jésù yóò bọ̀ pàdé. the messenger will come looking for you. Exodus three seven three seven kó olúwa sì wí pé. yes. nítòótọ́. yes. èmi ti rí ìpọ́njú àwọn ènìyàn mi tó wà nílé. olúwa ti rí ìpọ́njú rẹ. God have seen your your crown. olúwa ti rí làálàá rẹ. God have seen your tribulation. olúwa ti rí ìṣòro rẹ. God have seen your problem. olúwa ti rí àìlera rẹ. He has seen your weakness. tẹ̀síwájú. mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọ́niníṣẹ́ wọn. olúwa ti gbọ́ igbe rẹ. God has heard your cry àwọn ọmọ israẹli wọn wà nílùú àjèjì. the israelites were in a foreign land. ọlọ́run wò pé ah báwo mo ṣe fẹ́ ṣe then God felt how do I go about this. nítorí àwọn israẹli. because of the israelites. àbí Mósè. we bought Moses. kó lè wá yọ wọn kúrò ní so he could save them from the captivity. nítorí ìgbéga rẹ sẹ. because of your uplift. ẹni tó ṣàánú fún ọ. ẹni tó wúlò tó jẹ olùránṣẹ́ fún ọ. Ah, olúwa yóò bàbà dé nítorí tiwọn. yéésù a lè ti bí o. we might have born. a lè ti bí o. maybe he not yet born. máa wò watch. torí ìrírí ayé tó bá ń lọ. when the mysteries of life start. ìyẹn máa wò pé báwo ni kí ni ṣe ń ṣe. one will begin to wonder how do I go. fi rora ẹ wò. What have you seen? ẹlòmíràn ní make ẹni thirty kò ní make ẹni forty kò ní make ẹni fifty kò ní make ẹni sixty a máa máa make it ní seventy two. and they will make it at seventy two. o gbọ́ a máa make it seventy two. they would make it at seventy two. ẹni tó wà níbi ẹni tó ti pé sixty. a person that is less than sixty. Ọlọ́run wa lé àwọn olùránṣẹ́ kúrò lẹ́yìn ẹ̀ nítorí ìwọ seventy two. God drove away all his messengers because of a seventy two year old. Àwọn ní gbogbo àwọn tó yẹ kó jẹ́ olùránṣẹ́ fún ẹ. That all the people that were supposed to be his helpers. Kọ́ lọ jẹ́ olùránṣẹ́ fún bàbá seventy two. They should be the helper of a seventy two year old man àwọn agbárùkù tí. then they all stood by him. ta ló ránṣẹ́ who is your messenger. níbo ló ránṣẹ́ wà. where is your messenger. ìyà yìí pọ̀. The suffering is much. ìrora yìí pọ̀. The pain is too much. ní èní. today. olùránṣẹ́ rẹ yóò dìde. your messenger will rise. àbí jésù. rẹ yóò dìde sẹ́. àbí jésù wọn lálàánú máa ń kú aláàánú tiẹ̀ máa ní kú. àbí jésù. tẹ̀síwájú. nítorí tí mo mọ ìbànújẹ́ wọn <laughs> èmi sì sọ̀kalẹ̀ wá. ẹ ṣe Esther four fifteen and sixteen nítorí pé ó ti gbọ́ ìbànújẹ́ rẹ wo ìjọba tuntun ló dé yìí o ìjọba tuntun ló dé yìí. this is a new government. àwọn ẹlòmíì. some people. wọ́n máa wọlé will come in. wọn ò ní gbọ́ ti wọn mọ́. they would not hear about them anymore. wọ́n tẹ̀lé má jáde mọ́. and they might not resurface. torí pé olùránṣẹ́ wọn. because their messenger. wọ́n ti gbàgbára lọ́wọ́ ẹ̀. power has been taken away from their messenger. ẹni tó yẹ kó jẹ́ olùránṣẹ́ fún ẹ. whoever is supposed to be your messenger. máa gbàdúrà. please pray. olùrọ̀ má yẹ kí kó pa olùránṣẹ́ mi. father do not let my messenger die. má yẹ kó olùránṣẹ́ mi má yẹ kó dààmú. do not let my messenger be in trouble. má yẹ kí ìkoròdé bá olùránṣẹ́ mi. do not let him experience bitterness orí bàbá ọmọ àfàdúrà ràn ọmọ ẹ lọ́wọ́ Olúwa má jẹ́ fojú sunkún kankan nu wọn. for your children. torí pé àwọn ọmọ yìí Ọlọ́run ní kò bí wọn kàn balẹ̀ jẹ́ olùránṣẹ́ fún ẹ. God has given you these children so they could be your messengers. wọ́n máa gbàdúrà fún wọn báyìí. bẹ́ẹ̀ ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ń gbàdúrà bàbá ẹ lọ di àdúrà mú báyìí báyìí báyìí báyìí. steadfastly to prayers. ẹ má lọ máa ta kílẹ̀ tí pé bàbá àjẹ̀bú o. do not go into lotto. àbíkẹ́ lọ máa ta púùlù ẹ má lọ ta o. or go into gambling. ẹ lọ jókòó àdúrà ọlọ́run ibi tí bọ́sẹ̀ wà olúwàgbéga fàsókè fàsókè ibi tí ṣeun wà jẹ́ ó dé èèyàn àwọn ọmọ ọmọ náà ẹ máa gbàdúrà fún wọn. pray for all of them. ẹ̀kọ́ púpọ̀ lọ́lọ́run fi lè ṣe fún yín o. God actually has pékè bá lè rí ilé ayé dáadáa bóyá ẹ ní àsìkò fún àwọn ọmọdé ẹ ìjẹ olùránṣẹ́ fún ọmọ àti àwọn kéré. maybe you were not a messenger to them when they were young. Mm ó lè jẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ pé àsìkò yìí lọ́nà wọn fẹ́ lò yín ọ bóyá ẹ fi ayé ọjọ́ ayé yín sin Ọlọ́run tó dáadáa. or maybe you did not serve God well in your younger age. kí ló ti wí nígbà náà ni ẹ́sítẹ́rì rán wọn lọ fi èsì yìí fún mọ́dékàì pé. yes lọ yes pé àwọn júù tí a rí ní sùsánì jọ. Uh, uh-huh. kí ẹ̀yin kí ó máa gba àwẹ̀ fún mi. yes kí ẹ̀yin kí ó má ṣe jẹun. yes bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe mu ní ijọ́ mẹ́ta tọ̀sán tòru. hallelujah hallelujah kí ẹ̀yin kó máa gbàwẹ̀ fún mi. that you should fast for me. àwẹ̀ jẹ́ olùránṣẹ́. àdúrà jẹ́ olùránṣẹ́ owó jẹ́ olùránṣẹ́ ìwọ tó lórí ọ̀fẹ́ olùránṣẹ́ ni orí ọ̀fẹ́ jẹ́ fún ẹ ìwọ tó mọ Ọlọ́run olùránṣẹ́ ló jẹ́ fún ẹ. tí o bá ti ní Ọlọ́run tó o mọ Jésù olùránṣẹ́ àkọ́kọ́ yẹn ti lose nìyẹn o ti fail battle nìyẹn o. Uh, ibo ibo ló wà láyé tọ́lọ́hún lè ránṣẹ́ sí ẹ. where are you on earth that God cannot send a messenger to you. ògbédè o ògbédè o ògbóyìnbó ògbóyìnbó ṣùgbọ́n olùránṣẹ́ kan gbọ́dọ̀ dìde nítorí tiẹ̀ sẹ́. a messenger must rise because of you. Ah, àmì ìráwọn inú àwọn ẹni àwọn ẹni yóò gbọ́ nǹkan. àmì yìí not understand. Ọlọ́run gbọ́dọ̀ gbé olùránṣẹ́ ńlá kan dìde nítorí ọ̀rọ̀ tiẹ̀. Àbí Jésù. if you have a messenger. ó mọ̀ ṣe. you do you know how to it or you do not know how. whether you do it well or not. he will keep fighting for you. I will take this. jẹ́ kí àná ó gbọ́dọ̀ dá fẹ́ ni. this person must succeed o kàwé o kàwé olùránṣẹ́ ò ní mú kò ní wo alóńgán ló dájú ẹni tó hallelujah. hallelujah. abuké ní ọkọ oníyàwó. a person with a hunchback has a wife. ẹni tí òun ṣe abuké á máa á máa sìn. a person without humpback will serve him. ti yẹn bẹ́ẹ̀ arọ tó lẹ́sẹ̀ ó ń lọ́kọ níyàwó. a cripple has a wife and a husband. nítorí pé ọlọ́run fún ní olùránṣẹ́ tiẹ̀. because God has given him as. tó o bá ní olùránṣẹ́ níyàwó àbí ọkọ. if you do not have a messenger as a wife or a husband. wàá máa dá ṣe ni o. you would do things alone. ìwọ ọkọ Ọlọ́run gbọ́dọ̀ rán gẹ́gẹ́ bí olùránṣẹ́ sí ìyàwó ìyàwó Ọlọ́run gbọ́dọ̀ gẹ́gẹ́ bí olùránṣẹ́ sí ọkọ. ta ló olùránṣẹ́ tiẹ̀. who is your messenger ohun tuntun ló fẹ́ ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó ní ìdí olùrànlọ́wọ́ olùránṣẹ́ òun tó a máa ṣiṣẹ́ fún ẹ tó bá pè é á dẹ́ lóun nígbà mẹ́rin. when you call on him he will answer you four times. ta ni olùránṣẹ́ tìrẹ. who is your messenger. níbo olùránṣẹ́ tìrẹ gbé wà. where is that messenger. níbo olùránṣẹ́ tìrẹ gbé wà. where is your messenger. Genesis forty one no Genesis 37. 37, 19. Genesis thirty seven nineteen. wọ́n sì wí fún ara wọn pé wò ó. yes. alálàá alálàá ní ń bọ̀ wá. yes. nísinsìnyí wá. yes. ẹ jẹ́ kí a sì pa á. Mm-hmm. kí a sì wọ́ ọ mm-hmm. sọ sínú ọ̀kan nínú ihò wọ̀nyí. Mm-hmm. àwa ó sì wí pé ẹranko búburú ni ó pa á jẹ. yes. àwa ó sì máa wò ó bí àlá rẹ̀ yóò ti rí. rúbẹ́nì sì gbọ́. Mm-hmm ó sì gbà á ní ọwọ́ wọn mhm. ó sì wí pé. hallelujah. hallelujah. ọ̀tá kan ti rí ògo rẹ. an enemy has seen your glory. àwọn kan ti rí ògo àwọn ọmọ rẹ. some people have seen the glories of your children. tó ti ń pète pèrò. and they have been conniving. pé kò sunkún lórí wọn. that you should weep over them. olùránṣẹ́ kan that messenger. yóò dìde. will arise. nítorí àwọn ọmọ ẹ láti gbèjà wọn jà. àmì Jésù. Ọlọ́run lo Rúbẹ́nì gẹ́gẹ́ bí olùránṣẹ́ fún Jósẹ́fù. God used Reuben as a messenger for Joseph. pé ah ṣé ẹni ẹlẹ́fẹ́ pẹ́ mọ́jà pa. Is this the person you want to kill? Please do not kill him. àwọn kan dúró wọ́n wà ní abẹ́ àwọn pé olóyìnbá ní green grace under green green kan gẹ́gẹ́ ṣáà gbóyìnbó tí mo fẹ́ sọ yẹn idea ni mo lẹ́sìn láti gbọ́ torí àwọn green green green grass green green grass àbí kílẹ̀ pé ẹ ṣé àwọn yẹn wọ́n máa ń ba ṣé ènìyàn jẹ́. destroy the works of man. ṣùgbọ́n tọ́lọ̀ bá rán ẹgbẹ́ tó bá rán lọ́rọ́ṣẹ́ kan sí ẹ. but if God had sent somebody to you. àwa dojú ìjà kan wọn a máa sọ wọn pé no báyìí ni kò ṣe gbà ó má gbà bí eléyìí o báyìí ló ṣe ṣe o má ṣe bí eléyìí o báyìí ni kò ṣe ṣe o. just do things this way ọlọ́run ọba láàánú. God is merciful. yóò rọrùn ránṣẹ́ sí ẹ ní gbogbo ọ̀rọ̀ ìrìn àjò ayé rẹ. àmì Jésù. inú bí wọn. they were angry. wọ́n ṣe bínú Jésù. like they were angry with Jesus. wọ́n Lara. They are jealous. Wọ́n ṣe lára Jésù. Like they are jealous of Christ. Téèyàn bá lára ẹ. If you are not being envied. Téèyàn ò bínú ẹ. And they are not angry with you. Téèyàn ò téèyàn téèyàn kò dẹ́ láàmú. And nobody is troubling you. O ti ra ayé wa o. Then you have not come to leave. Yẹn kan gbọ́dọ̀ dẹ́ láàmú kó lè mọ̀ pé o wà láyé. Somebody must trouble you so you would know you are on earth. Yẹn kan gbọ́dọ̀ lára rẹ nítorí pé kó má lè mọ̀ pé o wà láyé. Somebody must be troubling you so that you know your life. èèyàn gbọ́dọ̀ máa tì ẹ́ nítorí kó ba lè dúró ti Jésù. somebody must push you so you could stand with Jesus. olùránṣẹ́. your messenger. o gbọ́dọ̀ gba olùránṣẹ́ rẹ gbọ́. you must believe your messenger. tó o bá ti olùránṣẹ́ rẹ gbọ́. if you do not believe your messenger. o lè má lọ olùránṣẹ́ mi o. you might not get another one. tẹ́bàá look look um, twenty-four twenty-four forty-nine eh, forty-eight eh, forty-four. ó sì wí fún wọn pé. yes. ìwọ̀nyí ni ọ̀rọ̀ tí mo sọ fún yín. yes. nígbà tí èmi ti wà pẹ̀lú yín pẹ́. nígbà tí wọn ò mọ̀ bí olùránṣẹ́ wọn ní o. when they didn't know he was their messenger. èyí làwọn ọ̀rọ̀ tó ti sọ. that is what those, those were. ọ̀rọ̀ yẹn ti yé wọn pé ah ee eh, nígbà tí olùrànṣẹ́ wa dé wà láyé o ó súnmọ́ wa o ó ṣe báyìí o bó ṣe ń ṣe rèé o ọ̀nà tó ń gbà rèé o ká tó ti rò ó ó ti bá wa rò ó ó wà mọ iyì ẹ̀ tẹ̀síwájú. a kò lè ṣe aláìmọ̀ ohun gbogbo ṣe yes. tí a ti kọ nínú òfin Mósè. yes. àti nínú ìwé àwọn wòlíì. yes. àti nínú àwọn sam. yes. nípasẹ̀ mi. yes. nígbà tí sì ṣí wọn ní ìyè. yes. kí ìwé mímọ́ kí ó lè yé wọn. yes. ó wí fún wọn pé. yes. bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀ pé. yes. kí Kristi kí ó tó jìyà. yes. àti kí ó tó jíǹde ní ọjọ́ kẹta kúrò nínú òkú. yes. àti kí a wàásù ìrònúkún ni ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀. yes. gbogbo. Mm-hmm. bẹ̀rẹ̀ láti jerusalem lọ. Mm-hmm. Mm-hmm. ẹ̀yin tẹ̀síwájú. ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. yes. sì kíyèsí. yes. mo rán ìlérí bàbá mi sí yín. yes. ṣùgbọ́n ẹ jókòó ní ìlú jerusalem. ẹ ṣe mo rán ìlérí bàbá mi sí yín. I have sent my father's promises to you. ẹ jókòó síbi tí ẹgbẹ́ wà. sit where you are. ó ń bọ̀ ó ń bọ̀ wá rán olùránṣẹ́ tiẹ̀ sí ẹ. he is coming to send your messenger to you. ṣé o máa bẹ́ẹ̀ tó bá ti wọ ẹ will he meet you yes. when he comes. ó ní ẹ jókòó sí jerusalem. stay where you are in jerusalem. Jésù jẹ́ olùránṣẹ́ ńlá. Jesus was a good messenger. Ó fẹ́ ilé. He loved this. Àṣẹlé. He wants this. Ẹ má gbàwẹ̀. Ẹ má gbàdúrà. Ẹ ṣe báyìí. Just do this. Màmá ló ń gbàwẹ̀ fún yín o. Mama used to pray for you. Màmá tó ń gbàwẹ̀ fún yín ti lọ sìn. That woman that used to pray for Baba, you is gone. Bàbá ọwọ́ yín ló wá kù sí. That it's now left to you. You now begin to fast. Fáwọn ọmọ for your children. ẹ máa pè wọ́n ẹ máa ṣàdúrà fún wọn. begin to call them and pray for them. ẹ ní bínú rárárárá. you would not be angry at all. ẹ wá máa ní sùúrù. you be patient. nítorí pé olùránṣẹ́ wọn olùránṣẹ́ náà jẹ́ sí yín. because they are messengers to you. èyí ni àwọn ajé olùránṣẹ́ sí wọn lẹ́gbẹ̀ẹ́ kan. and you will also be a messenger to them. wọ́n nìkan lè má dá ṣe. you can't do things alone. olùránṣẹ́ kan tí ó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ nígbà tó bá ràn ẹ́ lọ́wọ́ comes to help you. also help that messenger. so you you can pray for that messenger. you pray Jésù wí pé nígbà tí n bá gun òkè lọ ó lè mi yóò fà yín sókè olùránṣẹ́ ńlá ni nígbà tí olùránṣẹ́ bá ti ń gun òkè olùránṣẹ́ yẹn yóò máa fà yín sókè náà olùránṣẹ́ ti òkú o. your messenger is not dead olùránṣẹ́ tiẹ̀ wà láàyè o. your messenger is alive. olùránṣẹ́ tiẹ̀ wà láàyè o. your messenger is alive. nítorí bẹ́ẹ̀ fi ọkàn yín ọkàn yín balẹ̀. make sure your mind is at peace. ó kọ́ mi ó ní òun lórí àlùfáà. olùgbàlà ń ṣe ó fi rárẹ̀ rúbọ. àrùkù àrùkù àrùdà ọdún. ibi lọ òfò lọ nítorí pé olùgbàlà kú fún ẹ oh, olùránṣẹ́ ó ti kú fún ẹ olùránṣẹ́ ó ti jẹ̀yà nítorí ẹ ó ní pé ìyà ní jẹ ẹ́ mọ́ olùránṣẹ́ ti fara da ìrora nítorí tiẹ̀ ó lò ní rí ìrora mọ́ olùránṣẹ́ ti dúró nítorí tiẹ̀ ó lóun kò kò ní borí rẹ mọ́ iṣẹ́ tó olùránṣẹ́ ṣe fún ẹ nìyẹn o. that is what your messenger did for you ti jẹ̀yà fún ẹ. he has suffered for you. ó ti kú nítorí tiẹ̀. he has died because of you. ó ti ó ti wọ́n ti gún lákọ̀ wọ́n ti kàn án níṣó. they had pierced him and nailed him. nítorí ti tiẹ̀. because of you. nígbà tó bá ti ní olùránṣẹ́ kan tó tó gbéni níjà. and when you have a messenger that is. tó ń dúró tí ń tí kì í padà lẹ́yìn ẹni. and he stands by one without the certain one. náà wàá bẹ̀rù. Do not be afraid. Má Do not run helter skelter. Do not go into things you should not go into. Torí tó Because you have a messenger that is alive. Need a kẹta. And the Ẹyin one our mothers. I want you to be good messengers to your children. Maria. Mary. Ó Stood by Jesus helped him with prayers. Ní ìgbà gbogbo. At all times. Pray for your children. Let those children be good messengers to you. Have time for them. So when you when is it is time for you to die. So you would have children to stand by you. All the things we see. All the things we have. They are all vanity. ìyá yẹn agbowonu gbó. that woman agolugbo. nínú agijù. in the wilderness. àwa filẹ̀. and we left her. a padà lẹ́yìn rẹ̀. we left her we went behind her. Orumu mu kò lè sọ̀rọ̀. She's hot, she cannot oúnjẹ kò lè jẹ. Food she can no longer eat. Àwa ń da ìpè sórí ẹ̀. Then we poured sand on her. Ibẹ̀lẹ̀ yẹn kan ti wà tó ń gbọ́sùn kò ní ìṣẹ́jú ìṣẹ́jú sí báyìí. And someone was there dusting his trousers. Táwọn èèyàn dúró sínú ránṣẹ́. And people were in the sun and looking for shade. Wọ́n fi pépà ń bo oòrùn. They used papers to cover themselves. And you that the sun was scorching. and you would have nothing to do. Wàá padà dé irúpẹ́ yẹn you would go back to the dust. mo sọ fún ẹ mo ní òde tí mo like jù òde òkú. I told you the event I love the most is that of a burial. mo ń tún kọ́ ìrírí ayé I am learning more from life. kẹ́míkà ló fi sára àyà yẹn kẹ́míkà yẹn sì ń rùn. The chemical that was used on her still smells. kẹ́míkà tí ò gbúdọ̀ kan rẹ èèyàn tí èèyàn bá wà láyé. That must not touch one's skin when one is still alive. wọ́n á ń fọ́. kò lè gbapá kò lè ní pé bíi ni. they washed her and she could not lift her arm um, she could not say this is it. ẹ jẹ́ ká máa ronú ọjọ́ tí máa kú pé. let's think of the day we will die. kí ló máa kù pẹ̀lú mi. that what will be left with me. kí ló máa kù pẹ̀lú mi. what would I be left with. ìwà ẹni o. your character. ìwà ẹni là ń mú lọ sọ́run. it is that character we take with us to heaven. àwa jẹran àjẹ rice. then we ate meat and we ate rice. àmú coke. we drank coke. ìyẹn ti àti àti sìn níbi tó yẹ ká sìn dé ó ti bẹ̀rẹ̀ ìrìn àjò míì. we had followed her to the place we should have and she has started another journey. má ṣe dáadáa. ensure you do good things. nǹkan tí mo sọ ò lè yé wa nígbà tá à ń fọ ó ń fọlẹ̀ When we broke that place. ah kò sáìsì ẹ̀ tó àwa ń gbé ènìyàn síwò ilẹ̀. big àwa ń da we now dug at the ground and dropped somebody there and oh, covered it up. tí bá wá wò wá ní pé kìtì lé ayé gan. when you go there you would ask yourself what is the essence of life. a drug dúró pé ìwà ikú ń bọ̀ coming. tó ní kú o. there is no one that would not die. o kéré o jágbà. you are young or old. kò ní kú. there is no that you would definitely die. ṣùgbọ́n máa ro kan wípé. but always remember. kí ló wọlé dè ọ́ ìwà ẹ ló máa wọlé dè ọ́. what is going with you but your character. ohun tó dẹ̀ máa mú ẹ dé ìjọba ọ̀run ni pé iṣẹ́ tó ṣe nílé ayé. and that is what will take you to heaven is what that you have done on earth. kírakítà èmi ni àfi ayé gbogbo yẹn jẹ́ ká fi sílẹ̀. Eh, eh, ẹ wá àsìkò kẹ́ tọ́jú àwọn ọmọ yín kẹ́ sin àwọn ọmọ yín nísìnyí káwọn ọmọ yín bá lè sìn yín kó lè lè sìn yín. o gbọ́ ẹ̀yin ìyá ni mo bá sọ̀rọ̀ ẹ tọ́jú àwọn ọmọ yín sìn ẹ sìn wọ́n sìn ẹ jẹ́ olùránṣẹ́ fún wọn ní sìn káwọn ọmọ yín ba lè sìn yín kó ba lè sìn yín mo bẹ̀ yín ni. I beseech you. ẹ̀kọ́ púpọ̀ wá ń bí àná yẹn o. we learnt a lot yesterday. lẹ́yìn yẹn kò sẹ́kọ̀ọ́ mi mọ́ ibodì ibi ibodì yẹn ibẹ̀lẹ̀ kọ́ àtọ́jọ́ ti friday torí torí field yẹn tara ni ṣùgbọ́n ètò ní ìtumọ̀ jù ń bẹ̀ ní èyí tí a ṣe yẹn ṣòro wípé tó bá kú ṣé ìwà ẹ tó gbé ẹ lọ sọ́run ṣá àbí kò sẹ́ni tó ní kú wọ́n fẹ́ gbélé ayé pẹ́pẹ́pẹ́ gbé títí láéláé tọ́ ohun tí mo ní láti bẹ́ẹ̀ sọ nìyẹn jẹ́ ìránṣẹ́ fún àwọn ọmọ rẹ be messengers to bá ti tó àsìkò àwọn ìyá lè jẹ́ ìránṣẹ́ fún ẹ. so when the time comes your children be messengers to ẹ má dá rúkè rúdò sáàárín àwọn ọmọ yín o. do not create an upheaval mọ̀mọ́ ẹ má ṣépè fọmọ yín o. do not do that to your children. ẹ máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́. just assist them in prayers. dáadáa. pray for them well. dojú ikú. till the point of death. Maria fi àdúrà ràn Jésù. till the point of death Mary helped assist Jesus in prayer. kò padà lẹ́yìn ẹ̀. she never left him ẹ̀yin ìyá tàbí ọba ti wẹ̀ máa pa ẹ̀lẹ́yìn àwọn ọmọ yín. when the time comes do not leave your children. ẹ má ṣe bẹ́ẹ̀. do not do that. máa fàdúrà gbé wọn sókè. intercede for them. ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ dáadáa. intercede for them with prayers. nítorí pé kó má ba lè sìn ẹ́ kó ba lè sìn ẹ́. so they can serve you and bury you. ní agbára ti Ọlọ́run ìránṣẹ́ làwọn ọmọ ìránṣẹ́ lórí àwọn ọmọ ẹ ò ní já sásán. àmì jésù. wọ́n tún lè jẹ́ ìránṣẹ́ fáwọn ọmọ ẹ bákan náà lórúkọ jésù gbogbo eré gbogbo nǹkan tó ṣe gbogbo nǹkan tó tò lórí wọn kò ní já sásán o. àmì jésù. dídé lórí ẹsẹ̀ rẹ. ọkàn ara alẹ́ wa sí mi láyà jésù onírúbí ìlú jẹ́.